alhamdulilah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi amarana bi tawhid ọba tó pa wá láṣẹ pẹ̀lú ká nígbàgbọ́ nínú òun Ọlọ́run nìkan wa harrama shirika bi ó wá ṣe lé wọ̀ ká tún mú kankan nínú tọ́lọ́n dá ká máa wá fún lẹ́tọ̀ọ́ Ọlọ́run wa salatu wa salamu ala sayyidina muhammad àánú Ọlọ́run àti kí Ọlọ́run kó nabi muhammad wa ala alihi wa sahabatihi ajma'in àtàwọn aráalé rẹ̀ àtàwọn sahaba rẹ̀ lápapọ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa fawaidu tawhid èyí tá a fi bá ní sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ yìí òun náà ni oore àti àǹfààní tó wà fẹ́ni tó bá nígbàgbọ́ nu ọlọ́run nìkan wa khuturatu shiriki billah àti ewu àti aburú àdánwò tó wà níbi kéèyàn mú nǹkan tó lọ́n dá kó máa wá máa fún lẹ́tọ̀ọ́ lọ at-tawhid iman tá a bá ń dákọ̀ tawhid òun náà wọ́n pè ní iman iman náà wọ́n pè ní tawhid al-iman ẹ̀wárí imani tawi wọ tasdiqu bil qalb àgbàgbọ́ sínú ọkàn wa tẹ́nìkan kan ò ní rí lẹ́yìn ọlọ́run wal qawlu bil lisan a máa wá sọ jáde lẹ́nu níta ń sọ lẹ́nu òní takuntọ́ wà lẹ́mìí wa wal amalu bil jawari iṣẹ́ wa àti iṣẹ́ wa yóò máa wá ṣe déédéé ntọ́ wà lẹ́mìí wa iṣẹ́ òní takuntọ́ wà lẹ́mìí àti ntọ́ wà lẹ́nu awalan alakoko ifradullahi bi afaali kágbọ́ pọ́lọ́wọ́n ba nìkan ní ń dá ṣiṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣàlàyé síwájú gẹ́gẹ́ bí ìdẹ́dà òun nìkan ló dá wa wà rísíkì òun nìkan ní fún wa ní jíjẹ mímu wọ́n tẹ̀díbìrì òun nìkan ní darí àlámàrí wa wal imata òun nìkan ní pààyàn wal ihya bíbẹ̀ wa ẹ̀ àṣẹ rẹ̀ yẹn kèétí ṣetán tí ó pa wa ni a gbà bẹ́ẹ̀ tába ti gbà bẹ́ẹ̀ àti ní tawhid ẹlẹ́ẹ̀kejì sarfu jami'il ibadati lillahi la sharika lah gbogbo àwọn ìjọsìn tí ọlọ́run ọba ní ká fi sìn òun nìkan lá máa fi sìn ọlọ́run nìkan lá máa fẹ́rí kanlẹ̀ fún ọlọ́run ọba nìkan lá máa rúkú fún ọlọ́run ọba nìkan lá máa gbè ọlọ́run ọba nìkan lá máa wárà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ àní wárà lọ́wọ́ pẹ̀lú àlìjánu àtẹ̀sù ọlọ́run ọba yìí nìkan lá máa pẹran fún ọlọ́run ọba yìí nìkan lá máa fi sọ́ra kó n bí aburú ayé ọlọ́run ọba yìí nìkan lá máa gbára ọlọ́run ọba yìí nìkan lá máa bẹ̀rù ẹni bá ti ní gbogbo gbàgbọ́ tí mo sọ yìí ó ti ní iman ó ti ní tawhid dandan ni fún gbogbo ilé kéwọ́ ẹ̀sìn kán lè fi tawhid sínú sílábọ̀sì wọn dandan ni fún gbogbo ìmáàmù masalasi kọ̀ọ̀kan kán lè fi tawhid sínú tíra tí wọ́n máa kà fáwọn èèyàn torí pé bí ó bá sí tawhid kò sẹ́sìn ètò wa tá à ń ṣe yìí kò sí nǹkan kan tí ń dalé lérí bí ìbá jẹ pé a fẹ́ kó yín kú níwájú ntọ́lọ́ndà a fẹ́ darí yín lọ́dọ̀ ọba tó dá gbogbo nǹkan fawaidu tawhid àǹfààní wo ni ń bẹ̀fẹ̀ ní ọba ní ìmánì sọlọ tí ń sìn sìn ọlọ tí ń fọlọ ńlẹ́tọ̀ rẹ̀ tí ò ṣẹbọ tí ò di ẹbọ mẹ́rù kí láǹfààní tí ó jẹ láyé alákọ̀ọ́kọ́ àlìwìláyà yóò di ọ̀rẹ́ ọlọ́n ọlọ́n náà dọ̀rẹ́ ọlọ́n sọ ní Qur'an a'udhu billahi minash shaitani rajim ọlọ́n ọba ń sọ ní Qur'an ó ní Allah ọlọ́n ọba Allah waliyul ladhina amanu òun lọ́rẹ́ gbogbo ẹni ọba ní iman tó ní ìgbàgbọ́ bẹ́ẹ̀yàn bá ti nígbàgbọ́ ọ̀tá ọlọ́run ní ọ̀jẹ̀ kọ́lọ́mọṣẹ́wá lọ́ta rẹ̀ ari eléyìí nínú suratul baqara aya two fifty seven fíkẹ́ ò délé kí là ń gbọ́ yé ń bẹ̀ ní tá à ń gbọ́ yé náà ni pé olùgbàgbọ́ òdodo nìkan lọ̀rẹ́ ọlọ́run bá a bá ń pè òun wòlíì tí wọn náà ń pè rẹ̀ ń wòlíì tó wọn wá tún ṣe nǹkan kan ní kọ̀rọ̀ tí ń jẹ́ bọ èyí ṣe wòlíì tam ọlọ́run ó fi fọkànbalẹ̀ sínú ayé èèyàn nǹkan kan ò ní dẹ́rù bà yàn má lẹ́yìn ọlọ́run ọlọ́run sọnù Qur'an ọlọ́run ọba ní alladhina amanu gbogbo àwọn tí wọ́n ní imani walam yalbisu imanahum bidhulm tí wọ́n da ìbọ̀rìṣàmọ́ imani ulaika lahumul amn ọlọ́run ọba láwọn lọ́kàn wọn balẹ̀ wa hum muhtadun àwọn ni wọ́n mọ̀nà o àwọn yẹn ni ẹ máa tẹ̀lé o suratul an'am aya eighty two ẹ̀yọ́ máa yá mi fíkìrù tẹ̀lé kí ni àgbọ̀yé tá à ń gbọ́yé lábẹ́ aya yìí òun náà ni pé ẹni bá ní imani oye òun nìkan ní òun nífọ̀kànbalẹ̀ ẹlẹ́bọ ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ ó abọ̀rìṣà ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ lẹ́yìn náà ká má da ìbọ̀rìṣà papọ̀ mọ́ imani nílẹ̀ yorùbá wọn ní eléyìí ní tíra ẹ̀ yìí tí ọwọ́ wa gbà ń rọ̀ lẹ́hùn òun ní gàrí tíra ṣe rí tíra nìkan lọ́wọ́ gàrí ọba wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìbọ̀rìṣà ní jẹ́ gàrí tíra ẹ̀jẹ̀ adúró lójú kan bọ́lọ̀ lágbàgbọ́ ni bẹ́sù lágbàgbọ́ ni kámú kan ẹlẹ́ẹ̀kẹta Allahu yudafi'u an sahibil iman ọlọ́run ọba ní òun fúnra òun òun lòun ọmọ dáàbò bo ẹni tó bá ní imáni sóhun àìmọye aburú ní ọmọ lọ ní ọmọ bọ̀ ọlọ́run lòun lòun ọmọ dáàbò bo ń bẹ̀ sọ ní Qur'an ọlọ́run ọba ní inna Allah dájúdájú Allah yudafi'u anil ladhina amanu òun ni wọ́n máa dáàbò bo àwọn tán bá ní tawhid àwọn tán bá ní iman suratul hajj aya thirty eight fíkẹ́ dalil kí ni àgbọ̀yé tá à ń gbọ́ lábẹ́ ní tá à ń gbọ́yé ni pé ọlọ́run ọba máa dáàbò bò ọ́ lópin ìgbà tó o bá ń fọlọ́run dáàbò bora rẹ tó o bá ti ń so nǹkan kọ́ tó o bá ti ń sóògùn tó ń ṣe ẹbọ ọlọ́run ọba aláwọ̀ pa ọ́ tì ní yọ̀ wá rán Jésù sí ọ Jésù tó ń sin náà lọ́lọ́run ọ̀ràn sí ọ ẹlẹ́ẹ̀kẹrin arisikul halal òun náà ni pé ọlọ́wọ́n bá darí arisiki rọrùn sọ́dọ̀ rẹ̀ yóò wá máa bọ̀ ọ́ láṣìírí àṣírí rẹ̀ ò ní í tú ọlọ́wọ́n bá ní wàkàna haqqan alayna nasirul mu'minin ọlọ́wọ́n bá ní àti gbé e kọ́ra wa lọ́rùn àti sọ́dọ̀ ọ̀ràn yẹn fún wa ipe àwa láàmàràn onímánì lọ́wọ́ ojú ẹ̀sìn onímánì máa ni kì í rọ̀ suratu rum aya forty seven lẹ́yìn náà nínú oore tọ́lá wọn ṣe fún ọ tọ́ bá gbọ́n tá à ń sọ yìí tẹ́nìkan kan ò ti kọ̀ọ̀hún fèsì ẹ̀ mọ́ tẹ́nìkan ò tún sọ fún ọ pé ah, ọlọ́run bẹ èèyàn wá o nínú tọ́lá wọn bọ́ tún ṣe fún ọ káṣífọ́lù gómà gbogbo tó bá jẹ́ ìbànújẹ́ rẹ ọlọ́run bọ́ máa mú un lọ fún ọ tó bá wà nínú òdì ọlọ́run ó tù ọ lẹ̀ tó bá wà nínú àhámà ọlọ́run ó yọ ọ kó ń bẹ̀ tó bá wà gbogbo àwọn anábì ọlọ́run tí wọ́n wà nínú ọ̀fìn nínú òdì ṣé bá làwọn kó ń bẹ́ẹ̀ walladhina amanu ọlọ́run láwọn tó bá ní ìmánì náà á là àwọn náà kó ń bẹ̀ ọkàn rò pé problem rò lè lójútùú ni ọlọ́run bá ní kadhalika haqqan alayna nunjil mu'minin ọlọ́run bá ní àti sọ́ọ̀dì dandan lérí wa kala gbogbo ẹni ọba ní imani sí wa kala kó nú ọ̀fìn àti nú wàhálà tó wa suratu Yunus aya one oh three fíkẹ́ ho dẹ̀lí kí n là gbọ́ yìí tá n gbọ́ lábẹ́ aya yìí òun náà ni pé agbára tá a lè máa lò òun náà ní agbára àdúà ọlọ́run ọba lo agbára yìí fún àwọn ànábì ọlọ́run ọlọ́run lágbára náà tún ṣẹ́kù síbẹ̀ fún gbogbo àwọn tí wọ́n bá ní ìmánì gbogbo àwọn ànábì ọlọ́run àdúà ni wọ́n ṣe wọn ìgbára lẹ́sù wọn yìí sì bọ èṣù wọn yìí sì èṣù gbogbo ẹni tí bá wọn ń ṣàdúà òun ló jogún àwọn ànábì ọlọ́run sẹ́ẹ̀rí gbogbo ẹni tí bá ń sóògùn òun jogún àwọn àbúlà àbí àti àbújáàlì àtàwọn fìràwọ́nà abẹ́lẹ́wọ̀n aláǹkọ́lọ́mọ́síwálẹ́ ní èṣù ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam nínú tí Ọlọ́run Ọba Allah tọ́lọ́run Ọba ọ̀sẹ̀fẹ́ ni tọ́ba ní imani tó nígbàgbọ́ sọ́lọ́run Ọba nìkan takfiru dhunubil muwahhidin Ọlọ́run pa àwọn àṣìṣe rẹ̀ Ọlọ́run parẹ́ anabi lọ́lọ́run Ọba ń sọ fún òun nínú hadisi kudisi anabi lọ́lọ́run Ọba ní yabun adam wọ́n ma anabi adam innaka law ataytani bi qurabil ardi khataya tọ́ba ṣe Ọlọ́run Ọba tọ́pọ̀ tó bí ilẹ̀ ṣe fẹ̀ tó thumma laqitani ọwọ́ apàdé mi Ọlọ́run la tushriku bi shay'an àmọ́ ò kankan ní kọ̀rọ̀ lẹ́bọ̀ tó di mẹ́rù òsíngbẹ́rẹ́ ọ̀jẹ́ àṣìjẹ ọ̀sàbúrú kankan òwe kankan ògbé kankan sì di tó fi jáde láyé láàtẹ ìtúkà bí kọ̀rọ̀ bí àmàkùfàrà ọlọ́run ọba ní bílẹ̀ ṣe fẹ̀ tó àforíjì tí òun ọlọ́run ọba ó ṣe fún ọyọ́ fẹ̀ jùlẹ̀ lọ lẹ́yìn náà nínú tọ́lọ́run ọba ó ṣe fẹ́ ní tọ́ba ní tàwáhídì ọlọ́run ọba ó fi sálì jẹ́nà àlìjẹ́nà tọ́lọ́run kọ kalẹ̀ ọlọ́run fún ẹlẹ́bọ àtàbọ̀rìṣà ọlọ́run ọba kọ́ kalẹ̀ fáwọn onígbàgbọ́ ni anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni mamata ẹni bá jáde láyé la yushriku billahi shay'an kò wá ní kankan tó fi ṣe kọ̀rọ̀ tí n fi ń rúbọ tí n fi ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run tó gbára lé tó gbẹ́mi lé ó sì kú pẹ̀lú imani dakhala aljanna anabi ni àfikọ́ wọ aljanna ọlọ́run abẹ́lẹ́ nkọ́lẹ́ masa fi asúnà àwọn ọmọ aljanna. khasairu shirk ẹ̀rí aburú tó ń bí ìbọ̀rìṣà òun náà ní pé n tá pé ọlọ́run ọba nìkan ló ní ká máa wá fẹ́ lómi níta àmọ́ pọ́lọ́wọ́n ọba nìkan ló lè ṣe ká máa wá wá lọ́dọ̀ ẹni tí ì sọ́lọ́ gẹ́gẹ́ bí ìfèrí kanlẹ̀ fún ẹlòmíì yàtọ̀ sọ́lọ́n ìrùkù fẹ́lòmí yàtọ̀ sọ́lọ́n ọba wa ìgbáralé lòmí yàtọ̀ sọ́lọ́n ọba wa ìwánàlọ́wọ́ pẹ̀lú nǹkan mi yàtọ̀ sọ́lọ́n ọba wa ìpè nǹkan mi yàtọ̀ sí Allah ìmọ̀ pẹran fún nǹkan mi yàtọ̀ sí Allah ìwá ìdáàbòbò lọ́dọ̀ ńtọ́lọ́ ń dá ẹlòmíì tàbá ni wọ́n máa ṣẹ̀bọ̀ mọ́ yóò rò pé ẹbọ oríta ni wọ́n bá wọn àyìnbáyé mùsùlùmí ti ń kírun ti ń ṣẹbọ lé ẹ̀yọ́ máa yá mi ní ẹ̀sìn wa alákọ̀ọ́kọ́ àdánwò tí ó ba ẹlẹ́bọ yukhrijuhu minal islam yóò mú kó nu islam ẹlẹ́bọ yìí ṣe mùsùlùmí torí pé nígbà tí anabi ṣàlàyé islam àkọ́kọ́ ń tọ́kọ́kọ́ sọ tá a fi jẹ́ mùsùlùmí à ń tẹ̀ ṣáadá allah ilaha illallah oní àníkálẹ̀ gbà gbọ́ ipe kò sẹ́ni tá a sìn tá a lè fúnlẹ̀ tọ́ ọlọ́run lẹ́yìn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé annahu man mata la yaghfirullahu tọ́ba kú lérí ẹ̀ ẹni bá kú lérí ẹ̀ tọ́ba kú lérí gbẹ́rẹ́ yẹn ọlọ́run ò ní fẹ́rí jẹun ọlọ́run ní òun lérí ni pé òun ní sàfúrí ní fẹ́ni ọba kú lérí ẹ bọ àmọ́ òtí kú sí ọ̀rọ̀ rẹ sísan ọlọ́run ọba ní inna Allah òun ọlọ́run la yaghfiru an yushraka bi òun ò ní fẹ́rí jẹ́ ní ọba kú sérí ẹ bọ ma duna dhalika liman yasha tẹ́yìn bá ṣe ẹ̀ṣẹ̀ míì yàtọ̀ sẹ́ bọ bọ́bá wò wọn ọlọ́run lè fẹ́rí jì àmẹ́lẹ́ bọ̀ òun ní fẹ́rí jì suratul nisa aya 48. eight ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹta yuhbitu jami'a a'mali isaliha ẹni bá ti ní nǹkan kan níkọ̀rọ̀ tó gbára lé tó fẹ̀mí tẹ̀ yàtọ̀ sí Allah wọ́n ní gbogbo sẹ́ẹ̀rì tí ń ṣe láyé yóò bàjẹ́ èyí tó ṣe sọ́run tẹ́lẹ̀ náà ọlọ́run ó bàjẹ́ kó tó dọ̀hún ọlọ́run bá ní wàhálà kọ́dí òhìyà ilayka ọlọ́run bá ní rẹ Muhammad mo ti sọ fún ọ òhìyà ilayka mọ́nà Jibril sí ọ wa ila alladhina min qablik bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó ṣíwájú rẹ̀ náà àwọn ànábì ọlọ́run gbogbo wọn ni mo rán jìbìrì lò sí láyìn ni àṣàràkítà bọ́ sọ fún ọmọ ní ká má ṣẹbọ láyìn ni àṣàràkítà tìrẹ ànábì tó bá ilé mú kankan tó wá gbára rẹ tó fẹ̀mí tẹ̀ yàtọ̀ sí Allah tí ń jẹ́ ẹbọ tó ń sìn láyà àbátọ́ na àmàlò gbogbo sẹ́ẹ̀rì rẹ pátá àti ti maka àti ti madina ọlọ́run bá ní ba gbogbo ẹ̀jẹ̀ ni wala takunanna minal khasirin ọ̀ wá padà wá sófò suratu zomari aya sixty five ẹ̀yọ́ Miami, nígbà ọlọ́run sọ fún anabi pé òfò ṣe tí ń bá ń ṣe bọ́ àwa ń sọ̀rọ̀ mamu à ń sọ̀rọ̀ sehu àwa ń sọ̀rọ̀ misana à ń sọ̀rọ̀ ìfọlọ́wọn bá rinlẹ̀ àwa ń sọ̀rọ̀ àfa kọ́dà anabi ò tó bẹ́ẹ̀ kọ́ ṣe ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹrin mukhalladun finnaari ẹni bá lè kú lérí ọ̀kan nínú gbogbo tá n kà látijọ́ yìí tá n pèlẹ́ bọ́ tá a sì mú àyà lérí ẹ̀ tó kílíà dáadáa ẹni bá kú lérí ẹ̀ tó sì mà ọ̀padà wàá kú lérí ẹ̀ ọ̀sà gidi lélẹ̀ ọlọ́run ọba ni yọ wọ̀ ná tọ́ba ti wọ̀ náà kò ní jáde má ọlọ́run ọba ni innal ladhina kafaru ọlọ́run láwọn kèfèrí min ahlil kitabi nínú àwọn tá a fún tírà síwájú wal mushrikin àtàwọn olóòṣà àwọn onígbẹ́rẹ́ ológun fi nari jahannam ọlọ́run ọba ni olóòṣà ni wọ́n wọ́n wọjá ànámà ni ọmọ apá àwọn kan sin igi igi àjọbalẹ̀ tí wọ́n náà gbé kalẹ̀ tó níyọ́mọ̀ ràn ọ́ lọ́wọ́ kí ni wọ́n náà ń sìn ń sìn náà ni fi nari jahannam ọlọ́run bá ní gbogbo wọn tí wọ́n bá padà kú lérí ẹ̀ wọ́n wọ jahannama ni khalidina fiha ọlọ́run bá ní gbére ni khalidina fiha ọba ti kú ó ti wọ náà gbére kò ní kú mbẹ khalidina fiha gbére ni ulaika hum sharrul bariyya ọlọ́run bá ní wòye sẹ́yìn dáadáa tí wọ́n dáadáa ni ọba tó dá wọn náà ló yẹ ká máa pè ló yẹ ká máa bẹ̀ ló yẹ gbára lé ló yẹ máa wá lọ́wọ́ pẹ̀lú ẹ̀ àwa bẹ̀lọ́ Allah subhanahu wa ta'ala pẹ̀lú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ ń fi wá sínú àwọn onítàwíìdì kọ́lọ̀ mọ́ fi wá sínú àwọn abọ̀rìṣà kọ́lọ̀ mọ́ fi wá sínú àwọn ẹlẹ́bọ kó jẹ́ àkúlẹ̀ ní Islam wasalaamualeykum wa rahmatulah wa barakatuh.